Otasansan rédíò and TV. eléyìí tá a tún mú wá yìí ó tún lágbára o ó tún lágbára ó ṣe ní kàyéfì téèyàn bá jẹ́ pé ẹ tó nígbàgbọ́ gidigidi tàbí tó ti ní ìrírí tí ìrírí rẹ ti pọ̀ kò ní gba eléyìí gbọ́ kí wá ló gan kí la mú wá arábìnrin kan mọ̀ ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà ni. Hmm láti bíi twenty five years tó ti ń wojú ọlọ́run ọba èzùmarè ó sì kẹ́ lẹ́yìn twenty five years ó sì lóyún sẹ́yìn náà ti ráwòrán àwòrán rẹ̀ lẹ́ ń wò yẹn ṣe ti rí lẹ́yìn twenty five years tó ti ń wojú ọlọ́run ó sì padà lóyún ó lóyún tán ó sì fi oyún náà bí ọmọ mẹ́sàn-án lẹ́ẹ̀kan ṣoṣo sẹ́ẹ̀rì pọ́ lágbára sẹ́ẹ̀rì pé ọkọjá òye ẹ̀dá tí èèyàn bá nígbàgbọ́ gidigidi nínú ọlọ́run tàbí kó ti ní ìrírí kìrì rẹ ti pọ̀ gan ó ṣòro gbàgbọ́ inú inú okùn kan inú okùn èèyàn kan ọmọ mẹ́sàn-án lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti dúró tó ti ń béèrè tó ti ń bẹ lọ́run fọ́run fọ́mọ tí ò rí tó wá jẹ́ pé lẹ́yìn twenty five years ló tó wá finú ṣoyún ó wá finú ṣoyún tán ó wá bí ọmọ mẹ́sàn-án lẹ́ẹ̀kan ṣoṣo sẹ́rí pé títóbi lọ́lọ́run ọba tó jẹ́ pé kò sẹ́ni tó lè yẹ̀ lọ́wọ́ wò tó bá ní kò sí. Si, téèyàn bá bẹ̀rẹ̀ tó bá ní kò sí kò sọ́lọ́pàá tá a fi mú kò sí ilé ẹjọ́ tá a mú lọ tá a bá sì béèrè tó bá fún ni ifun ara ẹni tí ò béèrè ti ń fún wọn <laughs> ọba àjọkẹ́ ayé ó o ààrẹ tó jẹ́ pé ó lẹ́yìn tó lè fi pọnmọ́ tó bẹ̀ lọ́n títí tí ọ̀rọ̀ mọ bíi ààrẹ tó jẹ́ pé kò lẹ́yìn tó lè fi pọnmọ ẹ ti mọrú wọn hmm. ọba ọlọ́run náà ló dá wọn o tó sì ń fún wọn lọ́mọ kódà ká má ti ìrọ́kùnrin ni ó ti dúró tóṣù mẹ́sàn-án pé wọn ò ní wọn ò ní mọ̀ páwọn lóyún wọn ò ní mọ̀ rora kankan wọn ó sì bímọ náà wẹ́rẹ́ á sì rẹ́ tó dá pé tó lápá tó lẹ́sẹ̀ tó lẹ́yìn kódà táwọn ọ̀rẹ́ tún dáa tó lówó tó lọ́lá tó lè fi kẹ́mọ tí ó sì bẹ lọ́n títí tí fọmọ tí ò sì ní rọmọ <laughs> tí tóbi lọ́lọ́run ẹ àwọ̀ ti Davido lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún kan tí ọba Èdùmàrè tó gbọmọ kan lọ́wọ́ rẹ̀ Ifeanyi tó jẹ́ pé dédé ọdún kan náà nígbà tó pọ́dún kan náà ní oṣù kan náà iná ní ọbẹ̀ Èdùmàrè ló tún wáá fi ọmọ tá lọ́rẹ̀ ó tún wáá jẹ́bejì sẹ́ẹ̀rí pé títóbi lọ́lọ́run hmm, ọba ṣèyíòwú lọ́ba Elédùmarè eléyìí sọ̀rọ̀ gbàgbọ́ o ṣùgbọ́n tá a bá ní parọ́ fúnra wa eléyìí ṣẹlẹ̀ o fọ́tọ́súùtì kọ́ leléyìí gíráfíìsì kọ́ leléyìí AI kọ́ leléyìí eléyìí ṣẹlẹ̀ gidigidi ni ilẹ̀ ń wò lójú móhùnmáwòrán yẹn fọ́tò rẹ̀ lẹ́ ń wò fọ́tò àwọn ọmọ àwọn ọmọ mẹ́sẹ̀sán iná lẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí ṣe rí i pé ti tóbi lọ́lọ́run làṣọ wípé má rora rẹ pin má rora rẹ pin nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó dá ọ nírètí pé ọbọ ìdùmarè ọ̀gbàgbé rẹ ọba tó dá ọ ọmọ tó fẹ́ ó sì màsìkò tó yẹ ọ làbìsọ yìí pé àsìkò sọ̀tọ̀ọ̀tọ̀ àsìkò tẹlòmíì àárọ̀ ni àsìkò ẹlòmíì ọ̀sán ni àsìkò ẹlòmíì ìyálẹ̀ta àsìkò ẹlòmíì ìrọ̀lẹ́ àsìkò ẹlòmíì alẹ́ ni ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n God's time is the best àsìkò ọlọ́run ìlọ́jà jù eléyìí náà la gbọ́ ò la rí ò làtúní ká mú wá fún yín kẹfì mà wípé títóbi lọ́bẹ̀ Elédùmarè.